Welcome to Culture Africa TV. nílùú òyìnbó àkú ọdún àkú yìí èdùn àásọ̀pọ̀ ọdún láyé ànífẹ́lẹ́ ìdágbére fáyé mo wá kí kábíyèsí mi ọlọ́tà ọ̀fọ̀ ọ̀tà èpè oṣù ọdún ọdún yìí á ṣe tẹ̀mí lágbára lọ Elédùmarè kò ní fọdún ìdágbére fáyé gbogbo àwọn tó ń joyè lákàtà ọlọ́tà kò ní fi kankan nú wọn ṣàwátì mo wá kí i mo kí ní kí tọ́lá mo kí ní kí tiyìn ipe ọgbọ́n ìmọ̀ àtòye tí gbanúmọ̀lẹ̀ tó kólé lọ́wọ́ ayé ò gbà lọ́wọ́ ẹ̀ kò ní fọmọ ṣàwátì kò ní fìyàwó ṣàwátì bó ti wù kó pẹ́ láyé tó kò ní mọ sàárè kankan náà àwọn ọmọ mo wá kí gbogbo àwọn oníṣẹ̀ṣe náà pé ìdààmú òní jẹ́ tiwa àti gbogbo àwọn ayàwòrán tó wá bí lẹ́ni àdélébáre àrìnàkórè àkóyábí mo wá kí gbogbo àwọn ẹbí mi nínú gàásì ilé náà mo kí àwọn ọmọ mi mo kọ́kọ́ mi náà pọ́n kú ọdún wọn kú yèdùn àṣọ̀pọ̀ ọdún láyé ànífẹ́lẹ́ ìdágbére fáyé mo wá kábíyèsí wa lẹ́ẹ̀kan sí i pé ó ṣe ó kú gba ẹ̀sìn ẹ̀sìn ìlú bàbẹ́ ó kún gbàmọ́ra ó kú ó kú àfiaradà àwọn ènìyàn torí ẹni tí ò bá ní sùúrù àti lè bọ́wọ́ oníṣẹ̀ṣeṣe alágbára díẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó rí wa kó jọ láti bí ọdún mélòó kan ẹsẹ̀ wa tún wá pé jù bẹ́ẹ̀ lọ lọ́dún yìí tó bá tún lọ́dún tó bá tún pọ̀ jù báyìí lọ mo kí mo yìn ín mo kí bàbá mi ọlọ́ta odò ọmọ aródẹdẹ wọmi ọmọ òṣùpá nípẹtì ọmọ amọroro lágbo ọmọ eléṣùkú ara ọmọ àpèyípèjoyè ọmọ akówólàgbọ̀njoyè ọmọ níyàn péjọ lóko ẹkí gbẹ̀san ọmọ eléṣùkú ara ọmọ mẹ́mú mẹ́wì ọmọ àjẹ olúboyè tó tóbi kẹ̀bẹ̀kẹ̀bẹ̀ ikú òní pọlọ́tà fún mi àrùn òní ṣe fún mi o òdúpẹ́ àṣọpọ̀ ọdún. ìṣẹ̀ṣe là ń ṣe ìṣẹ̀ṣe jẹ́ nǹkan pàtàkì tó yẹ ká máa ṣe ńlẹ̀ Yorùbá torí nǹkan tá a dáyé bá ni kan àti kátólì kìrìsìtẹ́nì àti mùsùlùmí ìṣẹ̀ṣe tí ń bẹ èmi dúpẹ́ lẹ́ni pé mo jẹ́ ọmọ lẹ́yìn nínú ìṣẹ̀ṣe mo dúpẹ́ fọlọ́dùmarè pé mo jẹ́ ọmọ nínú ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò ní tàn ẹ́ kò dẹ̀ ní parọ́ fún ẹ ìṣẹ̀ṣe máa sòótọ́ fún ẹ ni. bá ń celebrate ẹ ó wà very important fún gbogbo àwọn oníṣègùn ẹni tó bá pèrè ní babaláwo olóòṣà ni àbóníṣègùn ni bá ní òun kì í ṣe ìṣẹ̀ṣe yóò ń ṣe oníṣẹ̀ṣe rárá ìṣẹ̀ṣe jẹ́ pé àárín ẹ̀kan lọ́dún la máa ń ṣe tọ́lá yẹn pé ohun tó dára fún yàn ni ọjọ́ yẹn la máa ń bọ gbogbo òrìṣà la máa ń bọ gbogbo nǹkan tọ́lá pé gbogbo àtàtà bá ṣe gan lọ́jọ́ náà ó máa ń bọ́ sí ẹ kan tí mo wá gba ẹ̀yin èèyàn ní ìmọ̀ràn ni pé kí a máa bá wọn ṣe ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe òun ṣe ohun tó ń pa ni a máa ń pe ìṣẹ̀ṣẹ̀já ó dàbí ìfọ̀kànbalẹ̀ ni peace ni fún gbogbo wa àti mùsùlùmí ni àti christianity ni àti àwọn oníṣẹ̀ṣe ká máa péjú bá ṣe ń bá àwọn tó kù náà tiwa a pé ìṣẹ̀ṣe náà ni bàbá ètùtù ìta wa ṣe lénìí kò ní mú wa àwa tá a ti ọdún yìí náà la máa ṣe ti ọdún tó ń bọ̀ gbogbo ẹni tẹ́yàn wò mí nílé lóko àdúrà ogun yẹn á gbà ìṣẹ̀ṣe á gbẹ̀yìn ìṣẹ̀ṣe á gbogbo wa ìṣẹ̀ṣe làgbà gbogbo ní tọ́ràn gbogbo àwọn olóòṣà pátá gbogbo wọn tó bá ti jọ mọ́ ìṣẹ̀ṣe ni mo nífẹ̀ẹ́ sí ọmọ ọ̀tà ni ìyá mi sọ àwa bí lénìí láti wá ṣe àjọyọ̀ ti ìṣẹ̀ṣe tí ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé mo gbàládùra pé ìṣẹ̀ṣe á gbé gbogbo wa nítorí ọmọ tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́ èèyàn kì í nílé ìyá ó má ní ti bàbá mo kí gbogbo àwọn ọmọ oníṣẹ̀ṣe àtọmọdé àtàgbàlagbà ní ìlú ìjẹ̀bú náà ìjẹ̀bú ìṣarà lọ́hùn náà mo kí gbogbo yín kí olódùmarè kí ó fún wa ní ẹ̀mí gígùn láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ìláyé àṣẹ o.